bẹ̀rẹ̀ ní olùbánisọ̀rọ̀ ọba ní tẹ̀síwájú fọlọ́n kó má sálà ìmọ̀ ọ̀là wa àwa tí àwa tí wọ́n fẹ́ sèkún lọ fún ètò yìí tó wa lórí àlèhúdà Islamic Development Foundation wọ́n lọ sí àkáńtì nàmbà wa ní Jaiz Bank pẹ̀lú zero zero zero five one zero three one seven nine zero zero zero five one zero three one seven nine bẹ̀rẹ̀ ní láyé tààlà olùbánisọ̀rọ̀ wọ́n tẹ̀síwájú lórí ọ̀rọ̀ ọmọ arákùnrin náà bísí بسم الله الرحمن الرحيم سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله وصل اللهم وسلم على محمد وعلى آله وصحابه وسلم تسليما كثيرا أما بعد أقول السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته أدعوكم الله سبحانه وتعالى بكنا إكيات ní àfikún gbogbo àwọn tí a ti tẹ̀síwájú ní èdè lárúbáwá bákan náà kí gbogbo mùsùlùmí tí ń gbọ́ wa pé abi allah subhanahu wa ta'ala ìtẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ àti lẹ́la nabi sallallahu alaihi wasallam ọlọ́run kò ṣe ní ọ̀rọ̀ fẹ́ǹkọ̀ kan wa ẹni tí ó jẹ́ mùsùlùmí tí ń gbọ́ wa náà abẹ́lọ́n pé oríire téèyàn ṣe tá a fi pàdé ọlọ́run dáadáa ọlọ́run kò fi kó wa náà kó fi ṣe tàwọ́fíìkì rẹ̀ fún ẹnì kọ̀ọ̀kan náà so bákan náà àwa tí a ń kún ètò lọ́wọ́ gẹ́gẹ́ àti máa sọ fún wa pé jazakumullahu khairan ọlọ́nkọba àsanyí ní ẹ̀sìn dáadáa láyà ti ní alkiyama ẹ̀yin lẹ́ ní ètò àyàbá yóò kí ó rí torí pé ẹ̀yin lẹ́ ń fi tọ́rọ́ kọ́bọ̀ tẹ́ẹ̀ fi ń ṣe ètò náà àti ìrìn ọwọ́ ọlọ́nkọba àsanyí lẹ́sàn á wà á tẹ̀síwájú lórí ìṣẹ̀lẹ̀ tọ́ṣẹlẹ̀ jẹ́ bá sọ fún wa pé ìtàndòwe ń bẹ ìṣẹ̀lẹ̀ dàdúà ta a wà nínú ẹ̀ tó jẹ́ pé láti ara arúhun tó ṣẹlẹ̀ sáwọn tó jẹ́ olùgbàgbọ́ dáadáa lánàá àwa náà pàdé oríire ń bẹ bẹ́ẹ̀ sì ni mùsùlùmí tó bá jẹ́ mùsùlùmí tó nígbàgbọ́ náà Allah subhanahu wa ta'ala á ti mọ̀ pé alkawa ni Allah subhanahu wa ta'ala ọlọ́run yìí sépa rẹ̀ á rí fáwọn ayáwá náà al wa pé wa kana aqwa alaina rusulana so bákan náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ pé bá a ṣe ṣe fáwọn tí wọ́n là nínú ewu lánàá yìí bá a ṣe mọ la gbogbo àwọn tó bá jẹ́ àwọn olódodo náà lélẹ̀ àwọn tó gbà wọ́n lọ́wọ́ bá gbólódodo ni mo fi ní ọlọ́wọ́n ọba wa tó dá wa kò kúò lálágbára kò kúò ní a lè lè ṣe àwa tá a jẹ́rú lọ́wọ́ á pé ǹjẹ́ a wà lẹ́rú tó fi jẹ́ pé àwa ń pè é àwọn ìṣòro ń dojúkọ wa ìṣòro ń gbé wa lọ káńdà bá mi láti wá bọ́ sínú pé bá yóò kéèyàn lágbára tó lálágbúrú kódà lẹ́ni tí ó sọ fún yẹn pé ń ṣe ọ́ lágbúrú àfàìpàdé rẹ àfàìrànjúmọ́ àfàìnẹwọ́mọ́ àbí wọn náà lọ sí ẹ̀kẹ́sìn pálábúrú lélẹ̀ kí là á gbé pàdé wọn tá pàdé wọn ní pàdé mùsùlùmí ni àbá pàdé wọn ní pé àá bọ́ọ̀ ní bá ní ó burú tọ́ya nǹkan míì tọ́ya kẹfẹ́rí mọ́lọ́n èmi ní ó gbé ìjẹ́ kẹfẹ́rí pàdé rẹ̀ níbi tá a ti wọnú ọ̀rọ̀ anabi sallallahu alayhi wa sallam wọ́n wá fún wa lápẹẹrẹ ọ̀rọ̀ ọmọdé tí ń bẹ lọ́dọ̀ ọba tọba yìí ń pera rẹ̀ ní ọlọ́run pẹ́lú kí ọgbọ́dọ̀ pẹ̀lú míì pé òun lọ́lọ́run ní lẹ́yìn òun tó sì ní olóògùn tí wọ́n bá wọṣẹ́ tí wọ́n bá pidán kódà ìlólógùn kan pé ẹnìkan tó ń dìgbẹ́ fóun náà ìgbẹ́ ti fi ẹ̀kọ́ sí ìfi ọlọ́run ṣùgbọ́n tó dájú náà ni pé ẹni tí ó bá ti sin ẹni tó dáa tí ó fi jọ́sìn fún kò sí ohun tó ti ilé ìbẹ̀ tó lọ wọ́n máa ń yẹ́rù gàdé amílẹ̀tì Ibrahim illa man safiha nafsa bal Qur'an ti gbé wa fún wa tó ní kọmọ yọmọ lọ kọ́ sẹ́yìn àwọn tó bá pàdé lọ́nà ní ìdánilẹ́kọ̀ọ́ ti jẹjọ àti mẹ́nubà débi pé ẹni ojú ẹ̀ là látara rẹ̀ ọba fi ayàn tí wọ́n fi gégi ó fi làá méjì pé àti kó kúrò nínú ìgbàgbọ́ kó nígbàgbọ́ nu ọlọ́run kó gbà wọn lọ́lọ́run àfa àtọkọmọ arahim bákan náà wọ́n sì wọn náà ọwọ́ akú pé ìwọ tó jẹ́ ládàndá wọ́n ní ọlọ́ àlùkìyàmà àti kọ́ jáde kó nọ́ọ̀sì tí tọgbà tó jẹ́ ìnígbàgbọ́ náà Allah subhanahu wa ta'ala àti ìsà ìnígbàgbọ́ nínú òun tóun jọba póun ìsọlọ́hun torí pé an méjì yìí náà ní ìsìláàmù dúró lé lórí ìpa gbogbo nǹkan míì tó bá ń pè lọ́lọ́run ká pa wọ́n rẹ́ pé wọ́n yé sọlọ́run kódà ilé àkídà kákídà sí ń bẹ fẹ́ lómi ní gbogbo nǹkan lọ́lọ́run kódà òun náà ọlọ́run lòun náà àwa bí lè rí pé kílé tí ò mú tí ò mú gamale torí pé ọlọ́run lọ́jọ́ mu ọlọ́run òní ṣe bẹ́ẹ̀ gbà tó ní gbogbo nǹkan ọlọ́run ni wọ́n gbé ákísìdì kalẹ̀ olóòlè mú kírétọ́lọ́run sáfọ́lọ́run life wire ò lè gbámú ó sì ní gbogbo nǹkan pátá ọlọ́run ọba náà ni eléyìí ọmọ ju ìfẹ́ni tó bá mọ Allah subhanahu wa ta'ala pé àmọ́dé ń ṣe ọpọlọ irú ẹni tí ròrí ìbá ń bẹ fún eléyìí tó ń pè ní wahdatul wujud àbí al-hulul gbogbo òun yóò tún wọ́n lè pè nínú istilahati àwọn tó jẹ́ alùdọ́lẹ̀ náà ọba wa bá débi kó ní wọn mo lè rí òkè nígbà àwọn ọmọdébẹ̀ ni wọ́n tarí ẹ̀ bá ti lóhùn ní kó nú ẹ̀sìn níta bá dénú wọ́n wá mọ́mọ́ ìdébẹ̀ ó kò nú ẹ̀sìn rẹ̀ àbò ní kúrò ń bẹ̀ tí wọ́n fẹ́ tarí ẹ̀ ọkàn Allahumma kfinihim bima ṣe kò wú jù bẹ́ẹ̀ lọ aṣọ fúnra wa pé yorùbá náà mọ́ sọ pé tiẹ̀ tí ò mú eyín wá tọ́ bá ṣe méjì kó ti lè ṣe sunna wàlà kásọ̀rọ̀ máa albidà wọ́n tó wá jẹ́ pé súnà ẹ̀ pé bọ́lọ̀ sí ni ẹ̀ tí bá nàbìtì ní ẹ̀ṣẹ́ nì kò sí pó kéré ńbẹ̀ pé kò pọ̀ kò sí ńbẹ̀ bẹ́ẹ̀ sì ni kò sí tiẹ̀ tiẹ̀ pé ọ̀pọ̀ àbí wàhálà pé à ah, níbi bídà àṣẹgbà àṣẹṣùkù náà níjẹ́ sókọ̀ mi báyọ̀ kéèyàn ṣe wàhálà tó mẹ́ kó gbára gbóná ẹni yìí kò sínú àkọọ́lẹ̀ tí wáyé mẹ́ta ló wí pẹ̀lú torí pé ẹ́ńjìn tí má dùn àgbà tọ́lọ́hún fi dáni lóhùn bẹ lára rẹ̀ kọ́dẹ̀ ni a mọ́ sọ pé ẹni tí ń sáàdì nǹkan míì lẹ́yìn ọlọ́run bọ́yá èṣù ní ń pè ní àbí nǹkankan tó gbé kalẹ̀ tí ń fún ní nǹkankan àbídì kan abómi kan ní ń pè ṣàìtọ́ọ̀nì lọ́lá jù lọ orí ṣàìtọ́ọ̀nù sì pé jù lọ torí pé ń jọ́tọ́ lọ́run lóhun kọ èṣù bó ti mọ̀ kọ́lọ́run tí lóhun kọ ọ̀tún náà ó fi ìsìbátò rùbùbíyà fún Allah subhanahu wa ta'ala gbà fẹ́ bẹ́ẹ̀ kọ́lọ́run jẹ́ ń kẹ́yìn kú ó ní rabbi akhirni ila yawmi yub'asun ẹni tí wọ́n fẹ́ képè tí wọ́n sáàdì tó fẹ́ pa ọlọ́run tì níjọ́ tó mọ̀ pé tòun ti bàjẹ́ gangan ṣàìtọ́ọ̀dì ọlọ́run náà ló tún wá képè pé ó túnmọ̀ pé kórí bóun ó lè pọ̀ gan jóun ọ kẹ́yìn kú ló fi jẹ́ pé ọlọ́run mọ̀sí wa lọmọlẹ́yìn èṣù ọmọ yìí wá sọ gbólóhùn yìí aláwọ̀mọ̀kì ní ìhìn bí màá sí ọlọ́run tó fún mi lórí wọn pẹ̀lú tó bá wù ọ́ ìnílàlẹ́ ọlọ́wọ́ torí pé anta a'lam bihim minni ọmọ wọn jù mí lọ o sì mọ́ tọ́tọ́ sí wọn ọmọ tó fi tó wọn ti tó fi yọ mí lọ́wọ́ wọn títẹ́ tí mo fẹ́ ṣe nítẹ́ ẹ̀sìn náà tí ó fi ṣe é ṣe tí wọ́n ti dédé ọ̀rọ̀ Yorùbá ń gbà mí náà ọkọ̀ ìpìtọ̀ tí wọ́n ó tún kó wọn kó ikú mọ́pọ̀ táwọn wọ́n kó kárùn ọmọ sí wọn àkọ́kọ́ lọ́wọ́ fi kòkò dé mọ́lẹ̀ bí ìgbín kọjá àwọn ará ìṣe tàwọn sọ pé wọ́n tún ti yẹn fún náà ṣùgbọ́n òun náà tún ra fi ẹ́ fi ewé má ó tún wọ̀ pé kí èsì gbogbo gbà láwọn ẹbẹ̀ lọ́nkọ̀ta ó kú sásọ̀fọ́ lọ́n pé ohun tí ó tó ti tẹ́mi ó fi ráyè tẹ́tẹ́mi bá ń gbé ìtumọ̀ àdúrà yìí nì mo tó bá wù ọlọ́run náà ni ọkọ yẹn fún un ọmọ yìí wí bẹ́ẹ̀ òkè mì ọ̀dà gbogbo àwọn tó bá ránṣẹ́ ọ̀sẹ̀ ọmọ yìí nìkan kò gbogbo wọn parẹ́ ọmọdélé ọba nígbà wọn lọ́jẹ́ ọlọ́run ọba mi ti tó mi lórí wọn láti sọ fún wa pé ọ̀sá lọ torí pé ó ní target gbogbo wa náà ti ń pèpè sójú ọ̀nà ẹ̀sìn àwọn tá ń jọ́sìn fọ́lọ́hun níbi iṣẹ́ ta bára wa ládùúgbò ta bára wa nílùú ta bára wa àwọn àwùjọ ta bára wa fa ní aims and objectives tá ń torí ẹ̀ bí ayé ẹ̀sìn tá ń sìn gan tá ń sìn ta ní àfojúsùn pé báwo lẹ̀sìn yóò ṣe ní tọwọ́ wa bàjẹ́ ohun tí òjọmọ̀ yọ sá lọ nìyẹn ọwá padà sọ́dọ̀ ọba pé torí pé tájẹ́ẹ̀tì pé mo fẹ́ kí gbogbo ìkáwọn yóò soríire kìí ṣe pé mi nìkan ni wó rire fúnra mi ń gbọ́ padà sáàfin ọba ni àá báwo lọ jẹ́ ọlọ́run tó tómi lórí wọn ọba ní tó bá rí bẹ́ẹ̀ ohun táà sí kù tí wọ́n náà mọ̀ pé ìdúró ṣinṣin ìṣedáadáa rẹ lórí ẹ̀sìn ọ̀tá ń bẹ ń wájú ń bẹ lẹ́yìn ń bẹ lọ́tùngbò lọ́sí òòlè tí wọ́n bá sì rí ọmú ń bi ọ̀kan wọ́n pa wọn mú ń bi òmíì níjọ wọ́n ń dètò lórí ànẹ́bì náà tí wọ́n náà rí kókè sí ìmọ̀ràn ẹyọ kan yóò sì bí túkà áwòyọ́kùtùlókà áwòyọ́kùrìyókà tó wọ́n dá àjọ pé bàbá sì bí yọ̀bá níràn ìyọ́ràn ìyọ́ràn tí wọ́n náà bá fẹ́ sẹ̀sìn ẹni tí ó fẹ́ kẹ́sìn ó jókòó tí ó fẹ́ kó orí ṣe kódà ó lè mọ́ jẹ èèyàn àṣọ ìtọ́ọ̀nì fúnra rẹ̀ náà onírìnrìn ọ̀nà ní wọ́n wà múyàn ó lè fẹ́ ti bí ọmọ mú ọ báyà gbàtọ́ ọmọ rẹ̀ ọ̀gbádùn ó lè fẹ́ ti bí ìyàwó mú ọ báyà gbàtọ́ ẹni àìgbọ́ rẹ̀ níyé ó lè fẹ́ ti bí iṣẹ́ ọwọ́ rẹ̀ mú ọ pé ọ̀nà ọ̀fún àni ọrún ó fi nǹkan mí kún ní lẹ́yìn ọlọ́run tí wà lábàá tí wà ń yọjú ogun tó dojúkọ àmọ̀wá kíkẹ́ tó dáwà Allah subhanahu wa ta'ala ọba ọkọ̀ ojú omi àbíkápẹ̀ ní zawarok asafina ẹgbẹ́ sínú ọkọ̀ ojú omi ẹ wá lọ sáàrin odò ńláńlá tẹ́ bá dáàrin odò tó náà ti pé òsín kẹ̀kẹ́ mọ́kọ̀sẹ́ ni fi ńlá ní báyìí tó ní ọpọlọ tí wọn àlùfọ́kọ̀ sí ọ̀la ó gbàgbé pé ọlọ́run ti la Yunus lánìí bẹ́ẹ̀ náà lóṣù ló wọ́n mọ̀ ọ̀sẹ̀ lọ tó wọ́n mọ̀ làwọn èèyàn yókù tọ́ba jẹ́ olùgbàgbọ́ òdodo ọ̀nì tó ẹ̀fí ilẹ̀ tó bá ti lóhùn òṣè ẹ̀tàrí ẹnu odò nígbà àwọn ọmọdé bẹ̀ náà wọ́n tọ́ nígbà wọ́n dáàrin odò náà wọ́n tún wí bẹ́ẹ̀ fún ọyẹ àtàrí rẹ̀ sómi báyìí tó bá kọ̀ pé ò ní gba ọba yìí lọ́lọ́run pé ọ̀ lọ́lọ́run mí lẹ́yìn rẹ̀ mọ́ kí lọ́mọ tún sọ ọ ní Allahumma kfinihim bima shi'ta ohun tó wí lákọ̀ọ́kọ́ kàkà ọmọ sọ pé kọ̀pọ̀ sí ẹyọ̀kẹ́nẹ̀ àwọn afáà ní ọmọ wí àṣìbí aláwọ̀ wà ní ìmọ̀lẹ̀wàkìr òní àṣìbí aláwọ̀ ní ìmọ̀lẹ̀wàkìr náà ní gbogbo gbà la hawla wala quwwata illa billah gbogbo tá níbi ti sọ fún aláwọn ààyè yẹn gbogbo wọn pátá tí wọ́n bẹ́ẹ̀ wọ́n dà sómi wọ́n bọ́ sálì ọwọ́ akú ọmọ yẹn nìkan nínú ọkọ̀ ojú omi ó sì là títí tó fi dé ti omi tòun ti bẹ́ẹ̀ ó tún padà sílé ó tún dọ̀dọ̀ ọba ó dẹ̀ kelo ọ̀dẹ̀lẹ̀ kejì ọba tún bí wáwọ̀ ni oníkàfá ní ìhìmọ̀lọ́ ọlọ́run ọba ti tó fún mi lórí wọn káwáwo bàbá sẹ́díhíyà tó ìfẹ̀mí ẹni jì fẹ́ntọ́ dáwàá ló fi jẹ́ pé gbogbo atánù bẹta láǹtẹ̀ ìsìláàmù lẹ́nì tí lè yọ̀ọ̀bá ti sí fún wa bá bá débi iṣẹ́ ọwọ́ torí pa fẹ́ jẹ láyé a gbé ẹ̀sìn wa tà a kó bá ìsìláàmù ń bẹ a kó bá mùsùlùmí ń bẹ kódà ní tó dó ti ẹ̀sìn ló láàfà ìjókòó wa gbogbo tàwa fẹ́ sí pátá lillahi rabbil alamin lábẹ́ àyà pé inna salati wa nusuki wa mahayaya wa mamati lillahi rabbil alamin tí ó bá ti sí tẹ́díhíyà sacrifice káfẹ̀mí wa lélẹ̀ ayé ọmọ ọmọ yìí ṣe ọba wá ní àà ọ̀rọ̀ rẹ̀ ìjọ mi lójú ó ní wọ ọba ìnáka lásìtàbí kọ́ọ̀tì lé ó ní wọ ọba ó tó mi ń pa ó lè rí mi pa tẹ̀pẹ́ àwa ti mọ̀ pé ẹni tí ọjọ́ ọkùnrin ọba tó kódà kún kó àwọn sànkẹ́ sí alùpùpù àti ìjọyẹ wa pé wà máa hún bè dọ́rí nẹ̀ nínú ahàdé ilá bí ìdìnnìlá ó ní òòlè rí mi pa àtà tẹ́f àmúrù kàbíyì tí fi ṣeun tí ìpọ̀lá ó túnbọ̀ pé kí wọ aláṣẹ olùpàṣẹ tó fi di olùtẹ̀lé àṣẹ tèmi ṣàpé ibi ń sọba yẹn kalẹ̀ torí pípọ̀ sẹ́ni àìníkẹ́ pàṣẹ fọ́lọ̀ kí ọlọ́run ọ̀gbọ́dọ̀ mọ́ sí báyìí bí ẹ̀ bá jẹun yóò tán tí ó mọ̀ wọn ara ìwájú ẹni tó dáa ni mo sọ bẹ́ẹ̀ pàwọn kẹ́mi bẹ́ẹ̀ tí ń pàṣẹ fọ́lọ̀ ọmọ ìwà sọ fún pé o ò lè rí mi pa títí tó fi tẹ̀lé àṣẹ tí mo bá pa ọ́ ó tún kó a rẹ̀ bá fẹ́ kí ọba ayé tí ń wo rẹ̀ pé bóun lọ tọ́ dẹ̀dá tó ń lè darí àlámọ̀rí a bá ti gbà fẹ́ni tó dá wa sáà ń páyà rẹ̀ wa si sojúṣe wa sí ẹnìyàn àdẹ̀n tí ọmọ pàṣẹ da kódà lọ́nà ọba oku fẹ́ tẹ̀lé yóò sì mọ̀ gbogbo nke ọmọ ọlẹ̀ fun wa ọba n sí ó túnmọ̀ òkú o ṣùgbọ́n tí ọba ti ti Allah subhanahu wa ta'ala kaka. ọba ní kíni torí pé òun sáfẹ́ mú ọkọ̀ lórí torí pé ìbẹ̀rẹ̀ ń jẹ́ ìtẹ́tìnì lọ́jẹ́ fún ìpera òun lọ́lọ́run gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Musa àti Fìràún náà ni Fìràún sọ pé àná ọ̀rọ̀ búkú Musa ọba láwọn jẹ́ ẹwọ́ iye ọmọ tó ti Musa ó tó dé ọlọ́run tó Musa sọ̀fí bẹ́ẹ̀ náà nírú ọmọ yìí náà ọba yìí wá sọ fún pé ohun tí ó ṣẹlẹ̀ nínú fíntà náà bá ní àfojúsùn tá a ti ti ọlọ́run dáadáa bá ti wí tọmọ ní bàtà àwọn òkú kéré yẹn ó ti tó wa níwájú gbogbo ẹni tí ń dẹ́rù bàwọ́ ẹni tó fẹ́ bàtí wà jẹ́ ọmọ yóò wá sọ fún pé kó kó àwọn èèyàn jọ ní gbangba ní fíìlì tó ń kálukọ́ ọmọ wúra níwò mi wọ́ ní gbangba kan tọba wá ti bẹ́ẹ̀ tán wá igi tó lè pè níbi ta lè pè níbi àgbélébú ẹ wá so mímọ ẹ̀kẹ́kẹ́ kan mímọ ẹ̀ hàn gapá mi ọ̀tún àti tòsí ẹ̀ di ẹsẹ̀ ní papọ̀ kò fi mí síbẹ̀ ní balaja nínú àpò tí ìmọ̀ yìí kọ mú ọ̀rán ọfà kan nínú rẹ̀ kò fi sínú àpò sínú ọfà ọmọ inú kò sí pé ó tún ọ̀pẹ́ yẹn mo ti láti fẹ́ fi díkọ̀ mọ̀ pé jẹ́ tó bá wà mú tán ẹ̀wọ̀n tó ní yóò ṣe nígbà tó bá ti wá fi ọ̀rán ọfà sínú rẹ̀ fà kọ wá sọ pé bismillahi rabbil gulad mo fẹ́ pa ọmọ yìí pẹ̀lú orúkọ ọlọ́run ọba allahu ọba tó jẹ́ kóhun lọ́dá gùláàmù yìí sọ pé wọ́n ń jà sí náà ni pé ó ní ìwọ́tọ́ ní ọba mi lẹ́yìn èmi tó lóhun lọ́dá ọtí ń darí ayé rẹ̀ ọ̀rọ̀ tó ọba rí mi pa ohun tó wí náà ni pé pẹ̀lú orúkọ ọlọ́run ọba allah ọba tó jẹ́ pé òun ni ọba tó dá tí ń darí ìgbésí ayé ọmọ gùláàmù yìí mo fẹ́ ta tọ́ba ti wí bẹ́ẹ̀ tán tàmí lọ́fà tọ́bí ilẹ̀ ṣe bẹ́ẹ̀ ìbọ̀sálì kìyàmà sọ pé yọ̀bọ̀ sọ pé ní ó ṣe tó tọ́lọ́hun ò lè ṣe tó tó tó mẹ́rin ló ti ṣe olóhun ọ̀gbà lẹ́mí òun náà ló fẹ́ pa ọwá ní ohun tó wí tó fèrí mi pa nìyẹn láti sọ fún wa pé àwọn tí wọ́n ń bá tí láti dúró tẹ̀sẹ̀ tí ò dúró dédé ju ìgbà tí ara dé ọ̀pọ̀lọpọ̀lọ torí pé àdánwò ọlọ́mọ fi darí èèyàn gbà mí ilé ní fi wáwọ̀ pé ọlá fẹ́ bàjẹ́ rè torí pé ìpayà kọ́lá ọmọ bọ́ ní ti ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí náà fi tí ò fi jẹ́ mùsùlùmí tí ò fi sẹ̀sìn ní ti ọ̀pọ̀lọpọ̀ ìjọba mi náà káàkiri torí pé ń bẹ́nu àwọn ọba ayé tánẹ́bì kọ́lẹ́tà sí ẹni tó gbà síláàmù ní gbà kò lè lálàáfíà ìsì mẹ́nà ọ̀tọ́ ni a ah, òótọ́ ni ẹni yíò anẹ́bí ọlọ́run ni ò bó ti wá ní Sahih Imam Bukhari pé anẹ́bí ọlọ́run ni lóòótọ́ torí kó bí àwọn tó jẹ́ àwọn obìnrin anẹ́bí gan wọ́n ni akọ̀ parọ́ rí báyìí lórí báyìí lórí ọkẹ̀ ni ah ṣùgbọ́n tó bá gbà síláàmù yìí tọ́lá mi ò ní lọ torí bẹ́ẹ̀ náà wọ́n mọ̀ wọ́n ẹ̀kọ́ ọ̀lẹ́ọ̀sá kó ńlẹ̀ wọn ò fẹ́ rí ọ torí kíni kẹsì kẹta torí ẹ̀sìn náà ni ọba ṣe bẹ́ẹ̀ ọfọ ọ̀rọ̀ ọ̀fà sínú kí n tọ́rọ̀ òjò pé ikú tiẹ̀ ni ó gbẹ́sì kó ńlẹ̀ ló fi jẹ́ pé ìwọ́tọ̀ ọba ti dúró ti ẹ̀sìn dáadáa téèyàn bá kú èèyàn ní kú tọ́ kú ò láyé ó kọ̀ ló sì mọ ẹjá wo àwọn sọ̀hábà nabi sallallahu alayhi ẹjá wo bilal ẹjá wa Abubakar àwọn sọ̀hábà mẹ́rẹ̀ẹ̀rin àtàwọn tó tẹ̀lé wọn tó tẹ̀lé wọn kò sí pàṣẹ ń kójọ kò sójúmọ̀ òun tàbí àwọn onítọ́ sí wọn pé radiyallahu anhum pé Ọlọ́run bá yọ́nú sí wọn àwọn yẹn ti kú láwọn ọlọ́lá ayé àwọn èèyàn rẹ̀ ti ṣàdúrà fún wọn bọ́bátọ́ láwọn ṣe fún ọgẹ̀ ọ̀nà tí ọ̀tọ́ wọn gbégbà tí tún túmọ̀ ọ̀nà pé àṣẹ ẹ̀fẹ́ ń tọ́lẹ́kọ̀ọ́ lẹ̀ sáyé kí ó rìnà tí ó fi jẹ́kẹ̀ fún yín àwọn yẹn ti lọ sọ pé pè ní tọ́ sí wọn tòun tówó tí wọ́n ní ó túnmọ̀ pé kìí sọ owó làwọn sọ̀hábà ní kìí sọ ọlá kìí ṣe nǹkankan ọwọ́ àtọ́lá tí wọ́n ní òun náà ní Islam dúkìá wọn nìyẹn bẹ́ẹ̀ náà wá ní wọn náà tó bá ti mójú tóhun èèyàn ní tán láyé tó bá tẹ́tàn wòró gírí ara rẹ mọ́ ó kọ̀rẹ́ ọmọ ọbẹ̀ àbí ó sì mọ́ tọ́sí ọbí ipò tí ìkú ọba ìwáwò pé ká mọ́ mọ̀ yìí kò ó sì bọ́mọ̀ ìṣe wí ó mọ ọ̀ràn ọ̀fà ó kí ìbọnú apó ohun tó níwọ̀n ọ̀gbàgbọ́ náà ló wí torí pọ́sàfẹ́ pa ó ní bísmìlẹ́ ìrọ́bìl gulam ó sì tàá lọ́fà ọmọ bọ́sàl kìyàmà ẹ̀já ọmọ fẹ̀mí rẹ̀ lẹ̀ á máa wọ̀ pé à tó pé ibi kúyàn náà ni wọ́n fẹ́ kú ló fi dàdàkúdà nínú ayé kò sì sí innal mawta alladhi tafirruna minhu fa innahu mulaqikum ikú tà ń sá fún yìí yọ́ pàdé wa kódà yóò bá gẹ́ ọmọ sọ pé ikú ń bọ́ mọ́ rìn ọmọ òfura pé yọ́ pàdé rẹ̀ ti ń bẹ lára rẹ̀ ìgbà tí ọkàn mú ọ táfẹ́ ó dé nìkan ní retí káwá pé tí bá àfẹ́ kú ni ọmọ yìí òun wá fi ẹ̀mí rẹ̀ láfi ní tẹ́díhíyà sacrifice tó ga jù ó sì ti ní fishing nípa ẹ̀sìn dáwà fi ń ṣe ọmọbi tó ń fẹ́ kọjá sí kìí ṣe torí owó kìí ṣe torí ọlá kìí ṣe yìn ọ̀dọ́ ẹnìkan bí ó jẹ́ pé rí ojú rí ẹni tọ́dá dáa Allahu subhanahu wa ta'ala bí ṣe ń pa ọmọ yìí báyìí àwọn èèyàn tí ń bẹ́ńbẹ̀ẹ́ tí wọ́n bẹ̀rẹ̀ tí wọ́n witness ìṣẹ̀lẹ̀ yẹn fún akọ́sọ̀ pé amanna bi rabbil gulam amanna bi rabbil gulam amanna bi rọ́ ah, àwọn agbá ọlọ́run ọba ọmọ ọmọ ìgbọ́ agbá ọlọ́run ọba rẹ̀ gbọ́ àwọn náà di ẹlẹ́sìn rẹ̀ gbogbo àwọn tí ń bẹ ní ìjọ tí wọ́n execute ọmọ yìí tó ń ta lọ́fà torí kẹ́sìn ọmọ tẹ̀síwájú níbẹ̀ náà lẹ̀sìn ti ń tẹ̀síwájú láwọn yẹn ti ń gba Islam ẹ̀ńtọ́ wá jẹ́ ẹ̀ńtọ́ bá rán pé kí wọ́n lọ execute ẹ̀ bó ti fìrìfìrì wá àfihàn yẹn wọ́bá o ni àràháìta ma kúnta tààzàrò ń tọ́ ń páyà púpọ̀ mọ́ bá àṣẹlẹ̀ tó fi ní apá ọmọ yìí kọ́dù wà lọ ìnásàlà bí ka àzàrò kọ̀dì àmàna nẹ́ẹ̀sù ohun tọ́ ń sá fún kí ọmọ pé nǹkan tọ́lọ̀ wá fẹ́ ṣe yọ́ wá pé ọmọ ṣe akọ̀yà ah, fẹ́ ṣe ni kò sóńtọ̀ òní máa ṣe ìtàkàánà wà in lam wà máa ṣe ìtù in lam tasha lam yakun wọn lọ́n bá fẹ́ ṣe ẹ̀dá kí wọ́n lè dá dúró ẹ̀já dọ́gbọ́n sí báyìí ó túnmọ̀ kó wọn náà gbogbo wàhálà rẹ̀ eré rẹ̀ ohun tó ní ní òní ni ohun tó ní òní ní jù bẹ́ẹ̀ lọ rìn lórí agbọ́nrin àti olóhùn àìtànẹ́bí sallallahu alaihi wasallam ọba bá ní ẹkọ̀ títì tàn tó sì wọ́n náà mọ̀ pẹ́ tí ọba parun kìí gbọ́ fáàtí ń pariwo yìí lọ́dọ̀ ẹ̀lú ní kí ni wọ́n ò rí nǹkan ni bá tí wọ́n náà ti rí nǹkan mi ọba rí ọlọ́run láti kìí àmàtà ọba ni tó bá rí bẹ́ẹ̀ takfirul hududa ọya ẹgbẹ́ àwọn ọ̀gbọ́n talẹ̀ pé níbi sókè wì àwọn kọ̀nàdíkọ̀ ẹgbẹ́ ẹgbẹ́ ihò tí ó jíìn náà sẹ́kọ̀ ẹ̀ ní ju ẹnìkan síbẹ̀ kọ́ ráyè fọwọ́ mú kí fóun fẹ́ jáde àwọn àfáà ní oníkún ọgbẹ́ sí ètè tí ọ̀nà àfọwá ìsákàt débi pé gbogbo ẹdín kọjá lọ́mọ rí pé àwọn kẹwọn ń jìyà ń túmọ̀ pé bẹ́ẹ̀ náà bá lẹ́sùn sẹ̀sìn lọ́la tẹ̀fẹ́ mọ́ ọlọ́run mí lẹ́yìn ọlọ́run ẹ̀yin náà ohun táwọn yìí jẹ́ ìyàlẹ́ jẹ kókó lè mọ járe kọgbọ́n fáwọn náà gbogbo àwọn tán láwọn ti gbà fọmọ àwọn gbà fọlọ́run rẹ̀ yẹn ẹ kó wọn jọ hadith al-imam muslim ní three thousand and five hadith kódà tó ní í ṣe pẹ̀lú tafsiri aya al-Qur'an nígbà tó sọ pé kutila ashabul hudud nar zatul waqud idh hum alayha qu'ud na'am wọ́n kò náà sí wọn ẹni tí ó bá ti lóhùn ní jáde nínú rẹ̀ ó ní fákìhìmúhù fi ẹtì sínú ẹ̀ fákìhìmúhù fi àwọn fẹ́ni ó ní ẹjù sí kó jóná kọ́ pọ́n ẹ̀tàrí ẹ̀ sínú rẹ̀ àwọn sọ́rọ́ náà wọ́n kọ́ àwọn ogun àwọn láwọn gbà ń jọ wọ́n pa ọmọ pé àwọn náà ti di ẹni tí ń jọ́sìn fọ́lọ́ àwọn ọ̀gbọ́lọ́ ọba yìí lọ́lọ́ mọ́ sọ àwọn náà mọ jọ́sìn fọ́lọ́ lọ́kàn ṣoṣo gbogbo wọn bá wọ́n tì wọ́n síbẹ̀ wọ́n tì wọ́n síbẹ̀ wọ́n tì wọ́n síbẹ̀ títí tó fi di orí arábìnrin kan máa àárọ̀ dé tọ́jẹ́ pé ọjí abiyamọ tòótọ́ ó ní ọmọ tí ń fún lẹ́yìn lọ́lọ́mọ kékeré kì í ṣe pé ẹ̀mí tara rẹ̀ ní ń páyà ṣùgbọ́n tẹ́ṣà àléyìí ọmọ yẹn ní ń páyà pé gbóhun bá tiẹ̀ wá kúta ní ọmọ tọ́jú ọmọ yìí àwọn abiyamọ gidi ni ló jẹ́ pé gbà mí nù kékeré tó máa ń sọ̀rọ̀ pé olóyún kí abẹ́ ní fọmọ lẹ́yìn pé ṣé báwo ni ó sáwẹ̀ rẹ̀ ẹ̀kẹ́ àwọn ọ̀nà àwọn afáàmì bẹ́tẹ̀ àwọn sọ pé tí bá ń páyà fún ẹ̀mí ara rẹ̀ ọ̀tọ̀ nídájọ́ tí bá ń páyà fún ọmọ tí ń gbé lọ́wọ́ ọ̀tọ̀ nídájọ́ irú rẹ̀ nírú tọ́wá ń bì pé táṣà àléyìí ìwọ́n ti tàrà dùdù ṣe ṣe kí n kó sínú náà yìí ọmọ yìí ń kọ́ ṣe ìpáyà tọmọ yìí agbọ́tẹ̀mí ọmọ tí ó ah, wọ́n tàtà kọ́ àṣà àǹtakà àfihàn irú lẹ́ẹ̀mejì pé a ni pé ya umma ìwọ ṣe sùúrù ìrí òdodo lọ wa àwọn fáṣe ní ìrìn sùúrù àní asọ́bùrù ma Allah asọ́bùrù aláàtọ́ àtìlá asọ́bùrù anìmọ̀ àfíyàtìlá a fi sùúrù pẹ̀lú ọlọ́run a fi sùúrù lórí àwọn àdánwò ọlọ́run a fi sùúrù kúrò níbi ohun tí ọlọ́run ọba ní kámọ́ débẹ̀ nígbà wọn ń so ní ìrìn mo ti jẹ́ sùúrù ó tún ọkọ̀ ọmọge ọ̀kíà ọlọ́run ti fi hàn pé ìyá mi kó sínú rẹ̀ ṣe sùúrù lórí òdodo ló wà eléyìí ń júwe pé ẹnìkọ̀ọ̀kan wa náà kí ni ohun tó dé bá wa láti wò ó pé káké pẹ̀ntọ́ dá wa kọ̀ọ̀ká sábáwọ̀ àwọn ẹ̀kọ́ tí ń bẹ́nu kíní a rí pé ọmọ kékeré wọn eléyìí ń júwe fún wa pé èyí tá nẹ́bí sallallahu alaihi wasallam sọ fún wa ipe lórí fítọ́rọ̀ ìmọ̀ lọ́kan ṣoṣo ni wọ́n dá wa lé lórí àwọn òbí àwọn yí ni padà wọn eléyìí ní ẹjáde nínú òru rẹ̀ pé ọmọ yìí kò sí ìlọlé kí ó kan wọn tí sọ fún yàrá tó ṣe sùúrù olóòrò lọ́wà àbọ̀mọ tó ti àájẹ́ kóun náà wọn ni ọmọ lọ kọ́ ìdán kí la fẹ́ mú jáde ń bẹ̀ jù òun náà ni pé ó túmọ̀ pé ká mọ̀ fojú kéré nǹkan kan nínú ta bá rí látọ̀dọ̀ ànẹ́bì sallallahu alaihi wasallam táàmù wá wò pé ọ̀kan tó pọ̀ kan tẹ́nìkẹ́ rọ tó gbé kalẹ̀ òun ni ọjọ́ wa lógún ní ọ pàtàkì sí wa torípẹ́ nìkẹ́ òní mọ̀ sọ́jú yóò sọ́lọ̀ ọ̀kan náà wà fà inú risalatu wasiya àti ti eh, ara ó bí dókítà ń prescribe fún ọ pé mọ́jẹ gbá mọ́ mọ́jà wo mọ́ torí àmúkámọ́jẹ mọ́ bá sí ọ o sì gbà á gbọ́ sọ wá gbà á gbọ́ ju ọlọ́run tó da ọ lọ tó ní mọ́sẹ̀ báyìí mọ́sẹ̀ báyìí kọ́ mọ́ bá sórí ibú torí kóhùn náà mọ́jẹ gbá mọ́jà wo mọ́ kí ọ̀tọ́ ọlọ́run lòun náà o sì tẹ̀lọ́rọ̀ rẹ̀ ṣùgbọ́n tó wá da ọtọ́ láàánú ju gbo ju àwọn òbí rẹ̀ lọ ọwá ní mọ́sẹ̀ báyìí kọ́ mọ́ bá sórí ibú báyìí ni o sì tọ́ bá rí bẹ́ẹ̀ kéèyàn mọ́ múra lẹ̀ fúyà ọlọ́run ọlọ́mọ́sẹ̀ wálẹ̀ ìyá látàrí báyìí ló fi jẹ́ pé tó bá sọ fún wa pé òǹtà nẹ́bì sọ ni pé tí nkẹ báyìí bá ṣẹlẹ̀ sí báyìí ni ẹsẹ tó bá rí báyìí báyìí ni ẹsẹ káwọn fojú kéré ọ̀kankan nínú gbogbo nǹkan tà nẹ́bì júwe fún wa sábà ti jólùgbà wó òdodo tá ti ń pe ọlọ́run ọlọ́run bọ́ ká nígbàgbọ́ inú pé báwa ní ọ̀bá gbádùn nínú àwọn ọ̀rọ̀ ẹni tó fọ́ sí pé làmí lójú tó ní sọ àmọ̀ pé ọlọ́run ní mọ́ fún yẹn ní ìwòsàn yálà wa tá ń tọ́jú àwọn èèyàn àti àtọ́jú ẹ̀ ó gbádùn ọlọ́run ó jẹ́ ó gbádùn ni torí pé ìwòsàn ò sí lọ́wọ́ ẹnikẹ́ni àwọn akẹ́kọ̀ọ́ tó pọ̀ ní ilé ìpé àwọn tó bá jẹ́ àwọn tó jẹ́ olùgbàgbọ́ òdodo dáadáa tọ́lọ̀ kó sàwọn náà bẹ́ẹ̀ kó sàwọn náà bẹ́ẹ̀ báyìí kí wọ́n jẹ wọ́n níyà báyìí òkun ọ bà wọn ló kọjẹ́ tó báyìí òkun ó kúrọ́ mọ́ wọn tó tí wọ́n mọ̀ pé ń tọ́ káyé lónìí nìyẹn láti bí ó kọ wọn ó ti bẹ̀rẹ̀ wọ́n mọ̀ sí pèlé ọ òsì wọn ní tó ọba ti wá mọ̀ pé lóòdó lọ wà wọn náà tó jẹ́ àwọn ẹni rí àná wọn èyí yọ àwọn tó jẹ́ àwọn olùtayọ ẹnu àlọ́ ọlọ́run nínú pé torí pé torí wọn sọ tí wọ́n fi wá ṣàfihàn pé bẹ́yà àwọn lẹ nígbàgbọ́ àbí wọ́n fi wá sọ̀rọ̀ tọ́jọ́rọ̀ kúfùrù lẹ́nu kódà kí wọ́n jó wọn torí pé ànábì sọ fún wa pé tó bá di kẹyìn ayé ẹni tó bá di ẹ̀sìn rẹ̀ mú tí wọ́n rí bẹ̀sìn rẹ̀ mú ni pé gbà tí ó ṣe ìyàwó ni gbà tó bímọ ni gbà tó gbádùn ni gbà tí ó gbádùn tálàfíà ò sí lára ẹni gbà tí ó gbàṣẹ ni bí ó ṣe ṣiṣẹ́ yẹn ni gbogbo alámọ̀jálẹ̀ àyàtì rẹ̀ bí ó ṣe mọ́ lọ ayé rẹ̀ tó jẹ́ pé yóò di ìsìláàmù mú kò ní pé ẹjá gbé ìsìláàmù kalẹ̀ níbi iṣẹ́ la wà yìí ẹjá gbé ìsìláàmù kalẹ̀ nílé ìwé la wà yìí ẹjá gbé ìsìláàmù kalẹ̀ tìlú la fẹ́ ṣe yìí ẹjá kò ní wí bẹ́ẹ̀ yóò di ẹ̀sìn yẹn mú kókò síhun yóò sí tíṣàn lókun lè bára mi tí ń gbẹ́sìn kalẹ̀ ẹni tó bá lè di ẹ̀sìn rẹ̀ mú bẹ́ẹ̀ àníbi ní kẹyìn ayé o kalqabid ala al-jamr ọ̀dà gẹ́gẹ́ bí i àpẹẹrẹ ní bí ẹni tó di ògún náà mú ògún náà mọ̀ ju lọ́wọ́ kò sì gbọdọ̀ jùlẹ̀ torí kò ní ẹ̀mí àwọn ní òsì ní iná ẹ̀mí ìmọ́lẹ̀ ẹ̀mí sáàsì pàdé orí lọ́dọ̀ ọlọ́run tó ju ìsìláàmù wa lọ wọn irú àwọn eléyìí irú ọmọdé yìí àti rahib àti gbogbo àwọn tó àkàyè ní alukóhánì bí fún ojúwe fún wa pé mélòó mélòó nínú àwọn ànábì ọlọ́run kọ́tàlá máa àwòrì bí yóò nà kẹfìrún wà máa wá àánú lè máa àṣọ́bà àwọn fìṣẹ́bí lélẹ̀ wà máa dọ́ òfu wà máa sàkánu wà lọ́hùn yóò èbù sọ́ọ̀ lórí. kọ́ ni a ní sùúrù ni tàbá fẹ́ sẹ́sì. tòun tó jẹ́ pé ohun táwọn ẹni yìí ṣe yìí àyíyá mọ́ gbà nígbà míì tí mìíràn bá dé tọba nítọ̀ wọ́n ní kí wọ́n wúyàn táwọn ẹbá ìkọ́dá àgbà tó jẹ́ kọ́mọ̀ kíkò dínú ẹ̀mí àwọn pàwọn gbà tó kọsẹ̀ sáwọn sọ̀hábà ọlọ́run fúri wọn ṣùgbọ́n àwọn fẹ́ fi hàn pé torí iṣẹ́ tí wọ́n fẹ́ ṣe lè tẹ̀mí ara òun nìkan òun bọ́ sálì kìyàmà ní mùsùlùmí gbogbo àwọn tọ́tọ́lá gbà sàlámù náà kí wọ́n bí àwọn ẹ̀ tó kú mùsùlùmí ẹjẹ́ awo yẹn tó tara rẹ̀ sórí rẹ̀ wọ́n náà wá wò ìyẹn mélòó ní tọwọ́ tiẹ̀ náà di mùsùlùmí tí ń tara tiẹ̀ jọ́sìn fọlọ́hùn èèyàn mélòó ní tí ń tara tí ẹ̀wọ́ ti jáde ó tún ti àwọn ẹlòmíì jáde náà ni pé irọ́ wọn ń pa fún yín kí ni ọ̀dá ẹ̀sá tẹ̀lé wa táwọn yẹn bá ṣe tara rẹ̀ sórí ire sí bẹ́ẹ̀ náà nìwọ náà orí rẹ̀ yóò sì kẹ́kẹ́ sí tó pé ọ̀kẹ́ yókù náà wọ́n ti ara rẹ̀ ṣe bẹ́ẹ̀ náà nìyà rẹ̀ ó sì pọ̀ bákan náà ni pé ní alkawa ní Allah subhanahu wa ta'ala òun náà ni pé mo ti bá ti jẹ́ òdodo ọlọ́run bá mọ́ rìn lọ́wọ́ ni tí bá ti tọ́ bá ti jó òdodo kò sún tí ẹ̀fẹ́ ọgbọ́n tí ẹ̀fẹ́ dá sí ló fi jẹ́ pé bí wọ́n ṣe kéré níye tó bọ́ba ti lọ́lá tó pé kí ni kílà lè fi rẹ̀yìn jẹ́ ló jẹ́ gbogbo ẹni tó bá lọ́lá lónìí tó kàn rẹ̀yìn jẹ́ ọwọ́ borí wọn mọ̀ pé ìlówó ìjẹ́ ìjòyè ẹnìkan ló fún yẹn ọ yàtọ̀ sí ohun tí járìn sí kí n ta fẹ́ sí ó ṣe ọ̀tọ̀ ni o agbára kíkẹ́ tí yẹn fẹ́ sí ó ṣe lọ́wọ́ ẹni tó dá wa bákan náà mo tó wà lè ọlọ́run ìgboro pípẹ̀lú ọlọ́run kò síbi ń bọ̀ tó ju lérò pé yọjà ni ó ti jáde ẹni tó bá wá jẹ́ mùsùlùmí dáadáa bọ́mọdé yìí ṣe ṣe yìí bẹ́ẹ̀ náà ni mùsùlùmí ọmọ ṣe sacrifice káwọn èèyàn ó lè nígbàgbọ́ látara rẹ̀ tàbáwà àwùjọ wa àwọn tọ́já sáájú táàmọ̀ wò tí lọ́dọ̀ àwọn ilé ìlú kábẹ́sìn nínú ọ̀rọ̀ nínú ṣe ṣe ń bẹ lọ́wọ́ wa ọ̀kẹ́ náà wà fáà ní mata yastaqimu zillu wal 'udu a'waj ìgbà wo ni ibòjì ò tó tọ́ ibòjì yẹ kó ni igi tá a ti gbé kalẹ̀ tá ní afẹ́fẹ́ pé òun ni ibòjì rẹ̀ là ń sọ̀rọ̀ kókó straight igi igi ẹ̀ pọ̀ mọ́ ọwọ́ wọ́kọ̀wọ́kọ́ ni ó túnmọ̀ pé àwa tá a tún àwọn èèyàn sí tí ń gbà sádẹ́ ọba dé bá wa náà ṣerú ohun táwa ní àmọ́ wí tẹ́lẹ̀ làwọn náà ń wí lọ́dọ̀ àwa tá a jẹ́ àfa pé ohun tó ká wí ni ká fi pàdé wàhálà ṣe tí wàá ń gbà wàhálà dé bá wa náà tí nǹkan yẹn là ń sọ tí nǹkan yẹn là ń kọ́ àwọn èèyàn. alákọ̀ọ́kọ́ lélẹ̀ yìí ẹlẹ́ẹ̀kejì ni pé sáwọn akínyẹn fẹ̀mí wá lẹ̀ pé sacrifice fẹ́ sìn ẹni tó jẹ́ àfa tí ò àfa àwa tá a jẹ́ ìyá àwa tá a jẹ́ bàbá tá a pèrè àwa mú mi ni kódà mo fi kira wa àwọn wa náà mo fi kì wá a lè rìn a lè sakọ ìsìláàmù ní fádà wa ìsìláàmù ni mọ́dà wa èmi náà tún bá ìsìláàmù lọ àwọn abẹ́rẹ́ pé irú ìsìláàmù wo ìsìláàmù tí ò sí tẹ́lẹ̀ híyà ńbẹ̀ àwọn tó já wọn tí wọ́n jẹ́ olùsàfọ̀mọ́ ẹ̀sìn wọn fọ́lọ̀ wọn fìrà wọn lẹ̀ láti la àwùjọ wọn nínú ewu tí ń bẹ níbi ìtapàṣẹ ọlọ́run irú ẹ̀ lọ́mọdé yìí ṣe kódà bọ́ jẹ́ pé ẹ̀mí rẹ̀ lọ sí i ṣẹ̀fún wọn kọ́ pààyàn tó torí wọn fi pa lórí ìgbàgbọ́ ìdúró tọ́lọ́run rẹ̀ ni tó jẹ́ pé alkùnrin fún wa pé wà látàkṣàbán na lèdí na kútìlù fi sàbí lílá àmúwátàn bal àhíyáun inda rọ́bìhì yóò ṣàkó fàrìhì na bí ma àtàhùn so ayà yẹn lọ bẹ́ẹ̀ wọ́n mọ àwọn ọmọ yọ látara tọ́lọ́run sí fún wọn bákan náà tá a bá dúró déédéé àwọn tí ń jẹ́ àwọn àmì àpọ́nlé ọmọ tọwọ́ wa ṣẹlẹ̀ láì ní jẹ́pọ̀ wà láṣẹ̀ mọ̀ wò pé ọyá ọ̀sẹ̀lẹ̀ báyìí pẹ̀lú pọ̀mọ́ kéde pé so ìgbàgbọ́ ẹ̀ ló mú sí àwọn tó ṣe yìí pé ọyá ṣe báyìí ìgbà ní tó kú kì í ṣe pé ó ti di pé àtọ́bá ṣe báyìí tọ́bá ti ṣe báyìí kọ̀ṣẹ̀ ti rẹ̀ mọ́bì kan kò ṣe jẹ́ nǹkan kọ̀ṣẹ̀ so nǹkan mọ́ra àwọn nípa nípa ti bẹ̀ nínú ìwù ta dúró tọ́lọ́hùn ohun tí ó jẹun tí ẹ̀dá yìí lè ṣe àfitọ́lọ́mbá ní kọ́ṣẹlẹ̀ tí ò ní yéèyàn náà tí wọ́n pè ní àwọn karamáàtì yọmọ tọwọ́ wa sẹlẹ̀ kìí tó táàmù wá kí ìfẹ́ àkàràmọ̀ alágbájá ọ̀pọ̀ ju kíníkan lọ táàmù fi ṣe fáàrí tó pé kàràmọ̀ ọlọ́run ní fi pọ́nyẹ̀ lékè tí pọ́nyẹ̀ ní wọ́n wà tí wọ́n bá ti ní ìsìnkọ́ ọmọ tó ní Allah subhanahu wa ta'ala irú ẹ̀ ló mú irú ọmọdé kódà sí ìyá rẹ̀ ní ọ̀fọ́ kan sí pé ọmọ mi yíwò lì ní torí pé nínú wa náà tó jẹ́ pé níbi tá a jọra wa lójújó ọmọ tá bí ká ni sọ pé èmi wòlíì ní ọmọ mi náà wòlíì ní ọ̀sálàtà ní dá bẹ́ẹ̀ ni kò sálàtà ní dá pé àbá ń parọ́ ọmọ ní ọparọ́ òṣùgbò ní òní pẹ́ra ẹwàjáwò ọlọ́wọ́ afẹ́ ṣàánú ìyá yìí ọmọ tí ń fún láyàn lọ́wọ́ ọmọ pínísín tí ò tí tọmọ ọdún méjì ìyá rẹ̀ wá ń dáa lóhùn bó ìsọ bẹ́ẹ̀ ìyá náà wá dáa lóhùn àá wọ́tún kì í náà sì ha máa kífìlẹ̀ àṣọ ọ̀bẹ̀rẹ̀ mọ̀kútẹ́sìbà mọ̀kútẹ́sìbà wọ́n pẹ̀ tọmọ yìí sọ yìí tó fi lè mú ọmọ yìí sọ̀rọ̀ báyìí káwọn jọ kó nínú àtọmọ yẹn yàkọ́ mọ̀ lọ sọ pé yá mi ẹgbẹ́ mi kalẹ̀ tí ọmọ òwò kí lọmọ mi kì í ṣe nú ayé ṣe bí ọmọ ni ọmọ ẹlòmíì ni ọ̀gbádùn ló torí ẹ̀ fi ìsìláàmù lẹ̀ òun náà là ń gbé kí òun yóò tọ́ bá gbà ẹyọ kan ṣoṣo tí mo bí ọmọ tiẹ̀ wá sọ bẹ́ẹ̀ fún àmì káwọn òkú àkúrun lórí ìdúró tọ́lọ́hún lélẹ́yìí ọwá òkè ọmọ náà ní ń páyà rẹ̀ ọ̀dà táwọn nísà ń páyà ọmọ wa pé kí ni ó ṣe wọn tábà ń páyà pé kí ni ó sàwọn ọmọ wa a mọ̀ tọ́jú wọn fẹ́sìn a mọ̀ tọ́jú wọn fún Allah subhanahu wa ta'ala pé báwọn ó ti jẹ́ lẹ́sìn a ṣe bí ìyá Maryam ìyá nẹ́bí wa Àìsá tẹ́ pé kó tó dìgbà tí ti ń bẹ́ nú oyún ọwọn àti bàbá rẹ̀ ni pé inni nazartu laka ma fi batni muharraran wọ́n ti jẹ́jẹ́ pé ọmọ táwọn fẹ́ bí ọmọ tí ọmọ tọ́jú ilé Ọlọ́run tí ọjọ́ ọmọ ẹlẹ́sìn Ọlọ́run ìkó ń túmọ̀ ká tó bí wọn irú ọ̀nà ìlọ́sẹ̀lẹ̀ sínú ìyá tàbá tó wá bí wọn náà táwọn òun náà àwọn ọ̀páyà pé báwo ni ó sì jọmọ rí lẹ́yìn wa gba Zakariya náà ń sọ tiẹ̀ náà pé wa inni khiftu al-mawaliya min wara'i báwo lẹ́yìn ni ó rí àfádùn ààrẹ sí padà ń ṣe náà ni pé àwọn ọmọ tó fún yarisu ní wa yarisu min ali Yaqub àwọn tí yóò jogún náà àwọn aráalé Yaqub wọ́n sì ànúbú wà láwọn àníbì ọlọ́run wọn ìpayà ti wá náà lórí àwọn ọmọ wa ṣe lórí tayé nìkan ni àbí tẹ̀sìn sọ́bà ti jẹ́ pé lórí tẹ̀sìn báwọn ó ṣe rọ́lọ́wọ́ bá sì áàlà láyé áàlà lálkìyàmà àwọn yìí ni ó tún là tí ó wọ́jọ sórí rẹ̀ irú eléyìí ló ṣẹlẹ̀ sí irú ọmọ yìí náà àti ìyá rẹ̀ tàbá fojú wẹ̀yìn pé àwọn tó jẹ wọ́n yà yìí tá mọ̀ pé wọ́n ṣe mùsùlùmí fìtínà ọmọ ti ọwọ́ ẹni tí ó jẹ́ mùsùlùmí wá sọ́dọ̀ mùsùlùmí torí pé ètò ọlọ́run tí ò sun tí ó yẹ ni pé òdodo àti irọ́ wọ́n jọ wọn jà táyé òfin parẹ́ ni ẹ̀tọ́ wájú lòdù náà tó gbèrò lọ́wọ́ àwọ́ wa lẹ́mìí pé ẹ̀tọ́ òun gbógun tì ìgbógun ti tèmi ọbọ̀rọ̀ ní tájẹ́ẹ̀tì kí láàfin dọ̀rẹ́ ni kejì pé báwo láì sọ̀tá tí a fi kú ló bírú rì tọmọ yẹn rìn ṣe báyìí pé ohun tó lọ nígbà yẹn bóyá yóò gbà látara rẹ̀ àwa rí àwọn tí wọ́n gbà táwọn náà tẹ̀lé ọlọ́run ti fáwọn náà nílò ibi tí wọ́n bá ti wọ́n náà já inna alladhina fattanu al-mu'minina wal-mu'minati thumma lam yatubu falahum adhabu jahannam walahum adhabul khariq ẹ̀tí bá ti ń fìtínà àwọn olùgbàgbọ́ òdodo lọ́kùnrin àti lóbìnrin eléyàwó á tún ọ̀pọ̀ ìtọ́jọ́ kẹfẹ́rí nìkan mùsùlùmí náà ń bẹ tí ń fìtínà mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ mùsùlùmí ni tí ń fìtínà mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ káti ẹgbẹ́ ní tí èsè mùsùlùmí jùlẹ̀ tí ń fìtínà mùsùlùmí ẹlòmí ò sì jẹ́ mùsùlùmí wàláhì kò fìtínà mùsùlùmí lẹ́yìn páànù ọlọ́run lẹ́fẹ̀ẹ́ mọ́ tọrọ ah bí lágbájá ti da tó yìí táwọn ọkọ inú rẹ̀ da ìkílé tí inú rẹ̀ ni àá mùsùlùmí ò ní sọ̀rọ̀ lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn pé ẹjọ́ wọn fi jọ́sìn fún Allah subhanahu wa ta'ala nìkan lọ́nà tọ́lọ́wọ́n ọba júwe tí ẹ̀wọ̀n fi sinmi. báwo tún láwa náà ta lọ jẹ́ mùsùlùmí lọ́tún ọ̀tọ́ pé al-ibra bi umumi al-lafz la bi khusus as-sabab aya ta nǹkan kó tún wọ́n kó yíngbà tó jẹ́ pé ti àwọn kùfáàrù nìkan ni mùsùlùmí náà ti bá ń fìtínà mùsùlùmí ẹgbẹ́ rẹ̀ mùmí ní ẹgbẹ́ rẹ̀ bá yálà lọ́kùnrin lóbìnrin ìbẹ́nu wà lóbi tó bímọ tọmọ rẹ̀ bá ṣèèsì dàkì máa rí borí yọmọ sípele ní péjì olùgbàsọ òsìdé kódà rí nù òbí tọmọ rẹ̀ ti lọ himar tí ń bóra rẹ̀ bọ́lọ̀ sí ní ó bò tẹ́ pé òun gan ẹlọ́sọmọ rẹ̀ di ẹlẹ́sìn láàrin àwùjọ tọ́wá ti rọ́mọ tí ń lọ pé eégún tèmi náà ní tèmi náà síbi jìnà tán ó jurú eléyàn lọ ìpè eégún mi eégún tèmi náà nì sẹ́yìn ní òtí ìnini sẹ́yìn bẹ́ẹ̀ kú lórí eléyìí ìyẹn sàgbákò torí ìfẹ̀sìn sí àwàdà ìjáde kó nínú ẹ̀sìn ni so wọ́n ń bẹ báyà láwọn ilé ìwé káàkiri lábẹ́ ẹ̀kọ́ torí ohun tọ́ba yìí ṣe náà ni pé fìtínà pé ẹ̀yin sálẹ̀ mọ́ ọ̀sẹ̀ kọ́lá láwọn tó jẹ́ mùsùlùmí náà ni wọ́n fẹ́ ráwọn mùsùlùmí tí múra bó ṣe tọ́ báyá lọ lọ́kùnrin àbí lóbìnrin kò sí túnmọ̀ kọ́ iná ẹ̀tẹ́ iná múra bó ṣe tọ́ àti bó ṣe yẹ ẹ bá rẹ̀ tí ọ̀gbọ́ yìí nẹ̀kẹ́ kí mo kọ̀ndẹ́mù rẹ̀ pé àfàì tí ìkú láì wọnẹ́ rẹ̀ àbọ̀rẹ̀ mọ̀ wọ́n bẹ̀ o àbí káwá pé nínú ilé torí pé ń ṣẹlẹ̀ ara àwọn obìnrin tọ́lọ̀ ní ọbọ̀ sí ọwọ́ one chance ọkọ̀ tó fẹ́ ẹ ti bẹ́lẹ́sìn ni fúnra ọkọ̀ nígbà lójú ọ̀nà wọn pẹ̀tọ̀ máṣàlá máṣàlá gbà àwọn wọlé tán yàwọ̀ sọ fún pé kò pọ́síbù tó nú lé mi ló ti mọ́ lo aṣọ gẹ̀rẹ̀ jẹ àbáwọn ẹbí ọkọ so àwọn ni mo ti ń lọ kó sínú innal ladhina fattanul mu'minina wal mu'minat thumma lam yatubu falahum adhabu jahannam wa lahum adhabul khariq tó kìí se pé ń bẹ́nu àwọn tí ò ní gbére síbẹ̀ o wọ́n tí ó wọ̀bẹ̀ ọ̀sọ̀wọ́tọ̀ fẹ́ dá sí ní ti bẹ́nu àwọn tí ó gbére síbẹ̀ ọlọ́mọ́fà wá síbẹ̀ òun náà sì nípele fúnra wọn bálìjẹ́nà náà ṣe ní kíni kò sí ní dárájà báwo làwọ́ àti ní bẹ́nu àwọn eléyìí tó ti jẹ́ pé a ní mọ fìtínà àwọn tó dúró ti ẹ̀sìn tí wọ́n dúró bọ́ọ̀lù sí ní àṣẹ bẹ́ẹ̀ lámọ̀ sí a ní fọgbọ́n fìtínà wọn torí pé ọgbọ́gbọ́n ń bẹ òun náà ni ó kọ́ àwọn kan ìgbésẹ̀ ẹ̀ pé tí ẹ fẹ́ yàtọ̀ sóhun nìkan mùsùlùmí ni ebi mùsùlùmí làwa náà ẹ dákun kó ń kálukú wa ká tẹ́wọ́ gbara wa àwa tá a jẹ́ mùsùlùmí náà fún mùsùlùmí lọ́wọ́ rẹ̀ mọ́ fara ni wọ́n ẹ̀yin náà tẹ́yìn náà jẹ́ mùsùlùmí mọ́ ni tí ò jẹ́ mùsùlùmí ṣùgbọ́n láàánú rẹ̀ láàánú rẹ̀ jọ́ madùn tí mẹ́mẹ́ mọ́ ọbẹ̀ lọ́hùn fún fẹnu pé fi wà pé ṣùgbọ́n tó bẹ́yẹ lọ já sí rú bí táwọn ènìyàn ṣe já sí dépé lọ́dọ̀ tiẹ̀ náà lẹ́ntì ń sílọ́hun tí ń rí fìtínà tẹ́nìyàn bá ti dúó tọ́ tó dúó déédéé àbùkù ní ọ̀padà gbẹ̀yìn rẹ̀ fún rẹ níbẹ̀ o so ọlọ́mọdé akábùkù láyé mọ́jà akábùkù ní ọjọ́ gbọ́dọ̀ àlùkìyàmà látàrí báyìí ni pé ká wo ẹ̀kọ́ láti bi àdúà tó rinlẹ̀ fún wa nínú súnà pé tá a bá ti dojú kọ aláburú kan táwọn òkè àwọn táà lọ ń pàdé yìí èyí pàdé wọn kéèyàn lọ lálàáfíà aburú ní ọ̀tọ̀dọ̀ wọn ṣẹlẹ̀ tààfi mọ̀ wọn aburú tí ọ̀yẹ̀ kí là ní ká wí ìgbà wa tàbí gbọ́ wa nílé òun náà ni pé Allahumma finihim bima shi'it ọlọ́run tó fún mi lórí wọn pẹ̀lú tó wù ọ́ ọlọ́run tó wù ọ́ ni èmi kọ́ Allah subhanahu wa ta'ala lọ́wọ́ tá a bá ti ṣe bẹ́ẹ̀ òun lọ́mọ ohun tọ́tọ́ torí pé ẹnìkan ọmọ àwọn ọmọ ogun ọlọ́run àfìmẹ́ni tí ó yìn lákòókò kọ̀ọ̀kan nínú àwọn ọmọ ogun rẹ̀ láti pé kó dúró tì wá láti pé kó sàwọn ọṣẹ́ tọ́fẹ́ sí látara wa nígbà tá a ti dúró tọ́ ìwà mọ wí àwọn kẹta wí kún tó bùkátà sí òun náà ni pé àwa náà gbọdọ̀ ní himán nínú Allah subhanahu wa ta'ala fún wa níjẹjọ́ nínú àyà yẹn pé onítẹ́ ẹ̀ bá wá ń pè mí fàlìyúmi nú bí ẹni gbàgbọ́ nínú èmi ọlọ́run náà bákan náà àtúntò pé fàlìyẹsẹ̀ jí wú lé fàlìyẹsẹ̀ jí wú lé sáré ẹ̀dẹ́ mi ọlọ́run lóhùn inú dídá ọlọ́run lóhùn àti ọlọ́ọ̀á ọ̀ àti ọ̀rọ̀sọ̀l ẹ̀tẹ̀lófin bí wọn náà ṣe ń gbọ́ mi yìí mọ̀ pé bó ṣe ń gbọ́ mi kẹ́ ìjókòó rẹ̀ ìmúra rẹ̀ àyèbí tó jókòó sí sọ́bà mu ní tẹ̀lé tọ́lọ́run tẹ̀lé tà nẹ́bí sallallahu alaihi wasallam ibi tọ́ lọ tọ́ bá ti gbọ́ tán sọ́jẹ́ mọ́ tí ọba ti sí ìsìjáàbà kọ́ dọ́lọ̀ ń lóhùn torí pé gbogbo atàǹbẹ̀láyé àlùfúnmà nẹ́bì torí pé àsìkò tà nẹ́bì la wà yìí ṣùgbọ́n a ní hómàtò dáwà àti ní hómàtò àlìhìjáàbà ọmọ alìhìjáàbà lọ́yẹ káwọ̀ ọjà wa tọ́dà nẹ́bí lóhun tọ́dọ́lọ́hun lóhun kọ́lọ̀ kó sẹ́ni kọ̀ọ̀kan wa bẹ́ẹ̀ tá a bá ti ṣe léyìí ká mọ̀ páyà kódà ká mọ̀ wò pé a sì ti ń pè ẹgbọ́n tá a bá ti wí báyìí báyìí mm, ohun tó tó ṣẹlẹ̀ sí ọ yẹn gbígbà àdúrà kan lòun náà ṣùgbọ́n kò tí ì yí ọ kò túnmọ̀ pé mùsùlùmí ò ní dánwò pé kò ní rí fìtínà ṣùgbọ́n abdi Allah subhanahu wa ta'ala àdánwò tí ó bá wa tá a fi di ẹni ẹ̀kọ́ lálkìyàmà tàà bẹ̀ẹ́nu ẹni tí Ọlọ́run ó bínú sí ọlọ́mọjọ́ ṣẹlẹ̀ sí wa gbogbo tó bá ṣẹlẹ̀ sẹ́ni kọ̀ọ̀kan ládánwò láwọn àsìkò tá bẹ́ẹ̀ yìí Ọlọ́run jí á lè bá a lò ní bó ṣe tọ́ bó ṣe yẹ tí ó jókòó foríire fún wa láyé àti lálkìyàmà tàà fi ní kó sínú àdánwò gbére so ibi tí a dúró lé níbi tí a fi gba ìpè wọlé. Jazakumullahu khairan gbogbo àwọn tí a bá ti fẹ́ zero zero 05103179 Al-Huda Islamic Development Foundation ibẹ̀ ni a ti mọ̀ sí ọwọ́ sí wa lẹ́yìn wá àgbà náà ní Jaiz Bank lẹ́yìn wá àgbà náà àwọn tí a bá sì ní ìbéèrè nígbà tí a ti ń bẹ ní orí ẹ̀rọ asọ̀rọ̀mọ́gbèsì lọ́wọ́lọ́wọ́ kí a kó sórí nọ́mbà tí a ti mọ̀ wọ́n ni 0244